وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الرابع والخمسين وثمانمائة وعن حنظلة بن قيس رضي الله عنه قال سألت رافع بن خديج عن كراء الأرض بالذهب والفضة فقال لا بأس به إنما كان الناس يؤاجرون على عهد رسول الله صلى الله عليه وسلم على الماديانات وأقبال الجداول وأشياء من الزرع فيهلك هذا ويسلم هذا ويسلم هذا ويهلك هذا ولم يكن للناس كرام إلا هذا فلذلك زجر عنه ولذلك فلذلك زجر عنه فأما شيء معلوم مضمون فلا بأس به رواه مسلم وفيه بيان لما أجمل في المتفق عليه من إطلاق النهي عن كراء الأرض وعن ثابت بن ضحاك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم نهى عن المزارعة وأمر بالمؤاجرة رواه مسلم وعن ابن عباس قال احتجم رسول الله صلى الله عليه وسلم وأعطى الذي حجمه أجره ولو كان حراما لم يعطه رواه البخاري الحمد لله هذه الرواية أنا دالوري أوكو àti ntòjọmọ ìgbẹni kábàánì dáko àti ntòjọmọ yíyá ilẹ̀ yẹn lò sanwó àti ntòjọmọ tọ ẹdíìsì yìí báyìí ilé ìtòjọ tó alákòókò lónìí wọn wá látòdò sọ ààbẹ tí ń jẹ Hanzala ibn Qais radiyallahu anhu. أني سألت رافع بن خديج مبي رافع أما خديج ليري عن قراء الأرض نكبة kíni ìdájọ́ kéèyàn òfìlẹ̀ háyà kíni ìdájọ́ ká háyà lẹ̀ ká háyà rẹ̀ láti fi dáko ká háyà rẹ̀ fẹ́ni tó fẹ́ dáko lórí rẹ̀ ìjọtọ́ tàbí kò tọ́ kó wá jẹ́ kówó tá a gbà lórí ilẹ̀ tá a fẹ́ fi háyà yẹn òun náà ní wúrà tàbí fàdákà náírà tàbí kọ́bọ̀ ẹ̀yin nílẹ̀ ni tẹ́lẹ̀ fi háyà fún un yẹn ní kékeré ìdájọ́ kẹ gbélé ẹyin tẹ ní kẹ fi háyà fún yàn lórí pé ọ̀sán òfin kí ni ìdájọ́ kó nà ọ wá ó sọ pé mo fẹ́ háyà lẹ́yìn mo fẹ́ máa dáko lé lórí ṣùgbọ́n máa sanwó ni owó wúrà àbò fàdákà tọkọ́ lẹ́lẹ́ bẹ̀bí rọ́bẹ̀t nàkàdé ọ̀dà òun ní kò tó burú ń bẹ̀rẹ̀ kò sí ní tó burú nínú káyáni nílẹ̀ ló gbowó kò sí ní tó burú nínú káyálẹ̀ ńlẹ̀ ló sanwó eléyìí ò sí ní tó burú ń bẹ̀. wọ́n ẹ̀kẹ́ni ló gbàgbé <clears throat> kí ayé ìgbàdá ń sọ̀rọ̀ yìí ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti tàwọn ẹni tó bá lùgbà ni tí sọ̀hábí bá sọ̀rọ̀ kan ẹ pé kò ṣeé ṣe kápẹ́ agbárí wa la fi sọ̀rọ̀ ẹ̀ tó bá ní í ṣe pẹ̀lú òfin ṣẹ̀ríyà lọ́nà tó àbá ti ń gbélé ayé tẹ́lẹ̀ gánà bí o tó dáná bí wọ́n sì jẹ́ni tó ṣe wípé wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ìjà ń sọ lẹ́yìn ìgbà tí Islam dé wọ́n yìí sọ̀rọ̀ rẹ̀ kí islam tó dé so ìmọ̀sí gbogbo wa náà ni pé nítorí bá mú wọn máa sọ̀rọ̀ oríṣi kan ní ìsìn ilé ìsìn wọn ti sọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ àti pé islam ní kọ́ wọn lẹ́kọ̀ọ́ tuntun islam ní làwọn lọ́yẹ̀ wọn ní fi òye kún òye fún wa ìmàkúmà fún wa òṣìṣẹ́ nù kẹ́tẹ́ nìkan máa ṣe. ìgbéraga àbí mo ju agbára rẹ lọ bá yàtọ̀ sí mi ọ̀dà anábì bá wọn pẹ̀sọ́dà anábì mo kọ́ gbogbo ẹ̀kọ́ yìí à kò lè ṣe é ṣe bó ló ń kọ́ bó ti ń kọ́ ọ̀dà anábì náà ní léèrè ká rẹ́ǹtì ilẹ̀ onílẹ̀ rẹ́ǹtì fẹ́ni ẹlẹ́ni kọ́ máa dáko àbí kó lò fún kankan tí ọ̀tà kùtọ̀ lọ yàrá kó yàn kàn lè dáhùn pé kò ború lásì láì jẹ́ pọ́ mọ kankan látọ̀dọ̀ lọ ibi látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam pàápàá jùlọ àwọn sàhábà ni àwọn ẹlẹ́ni tó yẹ pé ọ̀dà àdùn nínú àlùmọ̀ yìí lẹ́yìn anábì Muhammad sallallahu alaihi wasallam torí rẹ̀ wọ́n sọ pé hàdà mawqufun marfu' hàdà mawqufun marfu' مرفوع موقوف له حكم الرفع ọ̀rọ̀ sàbẹ ni ní gbangba ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ń kọrọ ànábì sallallahu alaihi wa sallam ìgbà tí rọfì wa dàn bẹ́ẹ̀ ó ní àlèháyàlè àlèháyàlè fún yà lórí pé ọsàn owó innama kana an-nasu yu'ajiruna ala 'ahdi rasulillahi sallallahu alaihi wa sallam. على الماديانات وني لا النبي محمد صلى الله عليه وسلم àwọn èèyàn máa háyà lé onílẹ̀ lò lórí wípé ojúsàn omi oní mariana ojúsàn omi gbogbo orúgbìn tó bá wù ú bẹ́ẹ̀ nígbà tẹ́yìn bá háyà lẹ́yìn fún wa gbogbo orúgbìn tó bá wù ní ojúsàn omi yóò jẹ́ tiwọ́ bàbá ńlẹ̀ tẹmọ pé owó ọ̀yà tó wọ́n san ní ìsìké ṣe owó tó clear oníbẹ̀ ni wọ́n máa ń ṣe láyà náà sallallahu alaihi wasallam ike ojúsàn omi o gbogbo nǹkan ọ̀gbìn tó bá wù ń bẹ̀ lẹ́yìn tẹ́yìn fi háyà ilẹ̀ fún wa owó yín lórí ilẹ̀ tẹ́ háyà fún ayọ́ jẹ́ gbogbo èso tó bá wù gbogbo orúgbìn tó bá wù lójú sàn mi. wà á kẹbẹ́ẹ̀lì jẹ̀dáwì àti ibi tí àwọn omi gọ́tà tá a gbẹ́ pé kọ́ máa gbómi lọ bókó tá a gbé ń gbà tí ń ti ń gbà wá ibi tí ń gbà wá nísìnyí ẹgbẹ́ gọ́tà wípé kọjá yìí omi tí máa ń bọ̀ yóò máa bá gọ́tà yẹn bọ̀ títí tí ó fi dénú oko yín ojú gọ́tà tí omi ń bá bọ̀ ń wà nínú ẹgbẹ́ gọ́tà tí wọ́n ọ̀rẹ́ ni ojú gọ́tà tí omi ń bá bọ̀ yìí gbogbo tó bá wù bẹ́ẹ̀ ẹni tí bàbá onílẹ̀ bẹ́ẹ̀ sì máa ń dénú láyé àná sọ̀rọ̀ bá a sọ. wọ́n ṣí ẹ́ ẹ̀mí lẹ́sẹ̀rẹ̀ àtàpá kan nínú táwọn bá kó lérè oko lẹ́gbàá tẹ̀wọ̀n pé kò clear bí pé màá háyà lẹ̀ yìí fún ẹ lórí kó àmà san two thousand lọ́dún mẹ́wàá mẹ́wàá tẹ̀wọ̀n kó clear bí two thousand ṣe kéré ma kò lè dájà lẹ̀ lórí kó àmà san two hundred thousand lọ́dọọdún bí two hundred ṣe pọ̀ tó yẹn thousand kò lè dájà lẹ̀ nítorí pé tó ní nọ́mbà ni àsìkò tó ń sìn ní wọn náà lò dà tó fi sanwó àsìkò tó ní gbèdéke ni tẹ́lẹ̀ yẹn kò lè bí wàhálà unlike gbogbo èso tó bá wù lójú sàn omi o tí wọ́n bá gbọ́nlẹ̀ gbogbo èso tó bá wù lójú gọ́tà tí wọ́n bá gbọ́nlẹ̀ ẹ apá kan nínú rúgbìn tá a bá gbìn èso rẹ̀ àbí èrè oko tá a bá ká apá kan nínú rẹ̀ yóò máa jẹ́ tiyín kí ni mo á tẹ̀lé fẹ́ ẹ̀dínkù hádà wọ̀ ẹ̀sìlámù hádà ó ṣeé ṣe kí èyí tá a rí wà wọ́n ọgbà kí gbogbo ètò tó yẹ kó wù bẹ kọ máa wù ètò wa wà níbòmí ló wù ẹsì dá mẹjẹ mú kí ètò bá wù lójú sàn omi ilẹ̀ fún bàbọ́lẹ̀ bàbọ́lẹ̀ o sùúrù lọ́rọ̀ igba o lọ́dún yà dúpẹ́ fọlọ́ o nǹkan kan òwò lójú sàn omi ọba tó ṣe léyìí ó tún lè ṣe mí lọ́dún tí ń bọ̀ ẹ ṣe sùúrù bàbọ́lẹ̀ ṣé wọ́n ṣe sùúrù lọ́dún kí ẹ gbọ́ ọ̀rọ̀ rádaràda sí arákùnrin yẹn bá mi ó ní ọlọ́wọ́ kádàrà pé kí èso wú lójú sàn sọsọ ike gbogbo tó bá wù bẹ́ẹ̀ tèmi ní ọjà ó lọ́nà tó ti lé ó lè torí sí mi lọ́dún tí ń bọ̀ sọ̀rọ̀ nù tẹ̀sí máa dọ́gba táwọn ti sọ pé èsì bá wù lójú sàn torí ìgbàgbọ́ wọn ní pé kìí ṣe pé èyí tó mi ń gborí rẹ̀ gángan torí tó mi bá ń gba orí èso kò ní yè lọ títí ṣùgbọ́n tó àlẹ́gbẹ̀ẹ́ tó àlẹ́gbẹ̀ẹ́ oṣù fi tó mi ń gbà òun ló máa ń sábà ń tèso tọ́pọ̀ jù òun ló máa ń sábà jẹ́ nǹkan tó ṣe pé yóò lówó lórí títí ó yọ bọ̀kọ̀ àbọ̀kọ̀ à ìyẹn ni pé the best of the best ni láfùdá ni láfùbàbò lẹ̀ so the best of the best always is the poorest of the poor àwọn àti wáàzì fún bàbá tí bàbá yẹn ti tẹ́ láti gbọ́ wáàzì ẹ̀ ha wọ́n ní gbà mí ìparun ó ṣẹlẹ̀ yìí nǹkan kan ò ní ṣẹlẹ̀ yìí ọwọ́ àṣeéṣe kọjá pé ìtẹ́ ní onílé ọgbà níparun ṣe ìtẹ́ kọjá ti yín níparun ṣe ìhàwó lẹ́rù tó bàbá ó lé ọkọ̀ sí nídà míì wọ́yẹ́ sílẹ̀ mọ́ ọ́dà wọ́yẹ́ hẹ̀lẹ́kọ̀ ọ́dà ìgbà míì. èyí tẹ ẹlẹ́fun bàbá nǹkan kan tí yín tẹ wá gbogbo wàhálà ní nǹkan ọ̀sẹ̀ tí ìwọ wàá kó gbogbo ètò òpin ti bàbá ńlẹ̀ wọn náà lọ kó fún pétọ ọlọ́gádà kọ̀ pé wọ́n ga alárọ̀ náà wáyé wá sẹ́rù rẹ̀ àwọn àwọn wàhálà tó pọ̀. ولم يكن na كرام إلا هذا wọ́n láyé ànábi sallallahu alaihi wasallam àwọn èèyàn níbi wọ́n ti máa háyà àlẹ̀ jù báyìí ọ̀nà kan tí gbà háyà àlẹ̀ ló láyé bá tó ẹsìn máa kó ó bí ìṣújú máa bí wàhálà. nítorí kí wàhálà yìí kó lè bá wa dópin zajara anhu ayé nàbí sallallahu alaihi wasallam ló mú ká nàbí Muhammad sallallahu alaihi wasallam kó ní kọtọ àjàgbé ọmọ afẹ gbọ́dọ̀ tó ṣẹlẹ̀ nítorí pé gbogbo ìjọba máa àná ẹ ká kékeré ẹ ká dínà فأما شيء معلوم مضمون فلا بأس به أما هو كتابات ما tó sì ṣe garanti kò sí wàhálà mi sọmọ kí n gbà tí wọn tó kọ háyà lẹ ó sì máa gba náírà márùn lójoojúmọ́ sọ pé kò sí tọkàn pé èrè oko dá èrè gọ èrè oko ọdá kò sí tọkàn pẹ̀lú pé màálù ìyàwó ọnu fáàmù màálù ìyàwó ọnu fáàmù kò sí tọkàn kójú rọ àbójú kò sí tọkàn kójú tọrọ ó ti jù. àbí kò tó nǹkan tí ẹni pé wọ́n háyà kíni lọ́dọ̀ rẹ̀ wọ́n háyà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tòbí islam ti ṣe máa ń tó ètò tiẹ̀ ní tí gbogbo nǹkan clear tí wàá lẹ́ òfin ní sí láàrin àlòmọ́ ṣùgbọ́n gbà táwọn bá ti jẹ́ pé àbá gbẹ́sìn yìí gbogbo ọ̀nà wàhálà náà láàmú ẹ̀sán fúnra wa ẹ̀rí kí lápẹ̀jọ́ yẹn náà ni àwọn èèyàn máa ń gbà àwọn ìfẹ́ púpọ̀ àwọn èèyàn máa ń gbà àwọn nǹkan púpọ̀ wọ́n máa ń wọ́n máa ń háyà nǹkan púpọ̀ lápèjú ẹ̀ wọ́n ń gba mọ́tò lọ́bẹ̀ àwọn gbàgbà wà lórí pé ọmọ wa dìlíbà lójoojúmọ́ dìlíbìrì dọ́ọ̀mà sẹ́yìn ní ṣé ọ̀háyà mọ́tò ni àbọ̀ ń wọn bá bàbá mọ́tò ṣiṣẹ́ ok wọn máa ń bá bàbá mọ́tò ṣiṣẹ́ ṣé ó yẹ kó ọyọ kan lẹ nínú owó tí wọn bá pa kókó kan ṣiṣẹ́ bàbá mọ́tò ló sì ń bá ṣiṣẹ́ náà kí ló yẹ kó ṣe òfò owó tí wọn bá pa ló yẹ kókó ṣiṣẹ́ tó sì bá wa parí àfi gbà tó bá kó gbogbo owó títẹ́ náà lójoojúmọ́ bàbá mọ́tò àgbẹ̀kọ́ káàrí ọ̀dà fún ọ ọmọ àárẹ̀ ìníwọ̀ yìí àbọ̀ wọn sọ pé owó tẹ́ mi kọ́ èwo ni ọ̀sọ̀ lọ́sọ̀ pé owó tẹ́ òun kọ́ ìbá àjọjọjúmọ́ lẹ́nu wọn kò lé lórí ọba àjọ ọba àjọ sòsù ó túmọ̀ sí pé kò ṣiṣẹ́ fún bàbá ọ̀sẹ̀ kò ṣiṣẹ́ fún bàbá ọlọ́kọ̀ kí wọ́n á lè ṣe torí pé kìí ṣe gbogbo lọ́ba pa ní kó ṣiṣẹ́ ẹ̀hẹ́n onídìí ó lè wọlé oúnjẹ ní ìkọjú oúnjẹ one thousand one five ló sì dìlíbà abẹ́gẹ́ tiẹ̀ níjókòó kan ó lè jẹ oúnjẹ one thousand ó lè ra fùfú two hundred ẹran eight hundred abẹ́yẹ̀ òrírò ẹ̀rù yọ jẹ́ jọ five five. òkú ọmọ ya dágùn ọdẹ ìgbà tó ń wá ná one thousand yóò deliver one five ó ti sẹ bàbá ń di lẹ́yìn ọ̀rọ̀ àbí ó ti sẹ ó ti sẹ ọdẹ tó bá dé gbé ó wá háyà mọ́tò ní kọ́ ṣe deliver ni ọmọ ẹsẹ ni àbí ọmọ pay pay kò ní máa deliver. tẹ̀wọ́n pé omi gbọ́dọ̀ ti dàpọ̀ mọ́ tutù ń bẹ̀rẹ̀ delivery ó túmọ̀ sí pọ̀ ń ba ti sẹ̀ gbogbo owó tó ọ̀pá náà ni o kò sí pa ni o ha àmọ́ tó bá gbé payment ni ó túmọ̀ sí pọ̀ háyà rẹ̀ ọ̀dà ẹ rí i pé níjọ́ tó bá tà dáadáa wọ́n ní ọmọ deliver two thousand ọwọ́ apá ten thousand nínú rẹ̀ ó dùn àbí ọyọ two thousand to ten thousand ọkọ èlò eight thousand bàbá mọ́tò inú tẹ náà ti dùn fóun gba two thousand So níjọ tó bá wọn pa two hundred èlò lọ́gbọ́dọ̀ deliver two thousand tẹpẹtẹpẹ bóyá tó bá san tẹpẹtẹpẹ ní òbí sanwó jọ tẹpẹtẹ lórí ibùdó ọgbọwọ ń èsì pàdé two hundred lọ lẹ́gbàá mọ́lẹ́ kó kẹ́ ẹ máa wo nǹkan ẹ tọ òun ti gbàgbé jọ́tò náà pa ten thousand tó mú two thousand tó fún bàbá bàbá tó ń jẹ eight thousand torí ẹ̀ ti jẹ́ kó gbé lẹ́yìn kọ́tọ́ lábẹ́ òfin ọ̀nà bẹ́ẹ̀ náà lọ́kadà lọ́nkọ̀ mọ́ á di liver bá five hundred lójúmọ́ àbí three three hundred àbí gbogbo irú àwọn nọ́mbà kọ̀tọ́ nítọ́tọ́ ó náà ní kó háyà on daily base, on weekly base, monthly base, yearly mọ háyà mọ́tò mọ háyà mọ́ṣínì kọ̀ọ̀kan kò fi ṣiṣẹ́ kọ̀ọ̀kan kọ̀ ọ̀tà kọ̀ọ̀kan kọ̀ ọ̀tà owó háyà ni wọ́n kàn máa tó. ibo ti rẹ̀ tẹ̀ wọ́n lójoojúmọ́ one thousand lọ́mọ san lówó rẹ́sítéèjì ọba àwọn akọ hundred million lábẹ́ òfin ọlọ́run halalan tayyiba tọ́ọ̀bá ti tún pa kọ́bọ̀ náà òun náà jẹ́ one thousand yẹn halalan tayyiba kò sí tọ́kọ̀. ọ̀ndà méjèèmú kún mọ́ pé tí nǹkan kan bá ṣe mọ́tò tó bá sọ̀kadà ta ni wọ́n máa tún ṣe á padà sórí kí ni kọ́sítọ́ọ̀mù yín láwùjọ sẹ́ni tá a háyà nǹkan fún ní òtún ṣe ni abẹ́ni tó ní mọ́tò sẹ́ni tá a háyà rẹ̀ fún yóò tún ṣe ti bí nǹkan báyà yàtọ̀ sí ti nǹkan báyà bá bàjẹ́ rò pé wa wọ́n lè sọ pé títí àyà bá ní fọ́ọ̀mù ẹni tó háyà rẹ̀ ní òtún ṣe kò ní ìdìbò tẹ̀ máa ṣiṣẹ́ fún bàbá mọ́tò fa so wọ́n lè sọ pé bóyá tí wáìpọ̀ bá ṣiṣẹ́ ẹni tó háyà rẹ̀ náà ní òtún ṣe àwọn wa mọ́tò lójú tó tó tó nkéńké nǹkan bá lọ́ba àgbẹ̀ lọ sọ́dọ̀ panalpita àbí mẹ́kù kan bọ́ tún ṣe lọ́ba parí kò nídìí kọ́ máa complain díà mẹ́tò ni òṣìṣẹ́ mọ́kọ̀wọ́ díà tala gbèsè ṣé ìwọ́tọ̀ háyà rẹ̀ lọ́nà tó díà mo mí nìkan nu custom ta ni ó tún ṣe under condition wọn rí i pé kèé sì wọ́n lọ sọ́ọ́ ti díà ń sọkúsọ. So bìkọ́ tó máa ń sọ mọ́tò títí à ń sọkùsọ káà káà káà sẹ́mi pé mọ́tò náà yarí tó bàbá mọ́tò sọ pé wọ́n lọ́ bàjẹ́ mo gbé fún ọ dáadáa bọ̀ ìgbà tó bàjẹ́ tó òkú kínní kan ni wọn náà ló máa ṣe kínní ọlọ́tún ṣe kọ̀ọ̀kan ìyá ẹsẹ̀ bá fà lọ́tẹ̀ bá fà bọ̀ ní òtún wìn ilé ìtumọ̀ ti gba àwọn nǹkan táwọn náà háyà wọ́n wà very clear pé mo háyà rẹ̀. ẹ̀yin tẹ́ ní mẹṣin tẹfẹ fi haya, ẹ̀yin tẹ́ ní mọ́tò tẹfẹ fi haya, ọ̀nà tẹ́lẹ̀ gbé gbanú lábẹ́ ìfọ́ ọlọ́tẹ̀ ní sẹ́lọ̀ ní haya lọ haya rẹ lọ́dọ̀ rẹ lórí kojoojúmọ́ yìí tó ọmọ sẹ́lẹ̀ wàláì kọ̀ọ̀kan mi pọ̀ ọ̀tà kò sì kàn mí pọ̀ ọ̀tà àbí òyọ owó híháyà mẹṣin tèmi lọ́sùn owó híháyà mọ́tò tèmi lọ́sùn àmọ́ yẹ kọ́ kàn yín bí ọba sẹ́wọ̀n kọ́kàn yìí tí tó bá jẹ́ mẹ́ṣíìnì ni tí bá ń gbéyàn bíi mẹ́fà lórí mẹ́ṣíìnì kan ọkàn yìí àbí ọkàn yìí ọkàn yìí torí pé ẹ̀yin mẹ́ṣíìnì ò ní gbé dà mẹ́ṣíìnì náà ò ní gbé dìdàkudà ọ̀dà tẹ́lẹ̀ yóò bá kàn yìí kò sí wọ́n á ní kàn yìí fáwọn obìnrin ní fi ń gbé sẹ́wọ̀n kí sẹ́yìn bá délé yìí èyí yìí alábòsí nìyẹn mọ ẹ yẹ kọ kàn yín nítorí pé wọn ti ń lo tẹ nígbọnà àti tẹlọn mẹsìnì tèmi o wọn ti gbóbìnrin o ènìyàn tó bá jẹ màmá rẹ o àǹtí àbábúrò rẹ o ìyàwó rẹ o so àbábúrò ìyàwó rẹ o abẹ́gbọ́n ìyàwó rẹ tó ti bá àbúrò àtẹ̀gbọ́n ìyàwó rẹ kọ́ tún sọ́ra fún wa díẹ̀ mo rò pé àwọn etí wọ̀ fún àwọn e, àwọn ètò e ìwọ̀ kan títí láéláé àmọ́ ní lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí tí àbúrò àbẹ́gbọ́n wọn ti wà lé rẹ̀ haramu ni wọ́n jẹ́ fún ọ. àwọn olùmọ̀ á sọ wípé àwọn ẹni títí jẹ́ haramu tó bá ní limit ní kí máa wọlé ọ. nítorí tó bá kó àbúrò lé olè táǹtì nǹkan rẹ tí wọ́n háyà tó lè jẹ́ àdéhùn alákọ̀ọ́kọ́ ètò tọ́ka sí pé kò sí ní tó burú ká háyà lẹ̀ ọ̀dà tí ọba burú ká háyà lẹ̀ kí ni àti kí wọ́n á la lè ti sórí ilẹ̀ tá a bá háyà tá a lè kọ́lé sórí ilẹ̀ tá a háyà ẹ dáhùn sẹ́yìn kí tá a bá háyà lẹ̀ bí ká máa kọ́lé lé kọ́ ọlọ́mọ ti Alala, náà dànù ẹ wá ní ẹ ẹ fẹ́ lò fún twenty years ẹ háyà rẹ̀ fún twenty years àbólé àbólé ni ẹ má kọ́lé sórí ẹ o ẹ lè gbèrú mọ́tò tí máa jọ yàrá o àbí òye wa kìnnìkan tí wọ́n máa kọ́ bíi páálí ṣúgà yẹn tí ó dàbí yàrá o kábínẹ́ẹ̀tì kábínẹ́ẹ̀tì o ẹ kí wọn gbé sórí ilẹ̀ lọ má fi mùsùkìlà níjọ́ tẹ́ bá ti tẹ́ bá ti lò lẹ ẹ ṣe kí ni

tí bàbá ńlẹ̀ bá ti gbà nítorí pé kìí ṣe gbogbo yẹn ló nílẹ̀ tó fẹ́ kọ́lé sí lórí àbúrò atúláàsì tiẹ̀ máa gbélé sí ká kí ló fẹ́ fi sí. bákan náà tá a lè háyà lẹ̀ kó wá jẹ́ kó àtẹ̀kù bàbá wa àti ìyá wa mi ẹ̀ ti ń takópa háyà rẹ̀ ni ẹ̀ gbọ́dọ̀ kíyèsí yí lẹ̀ yàtọ̀ sí ríra lẹ̀ ilẹ̀ tó rà o lè kọ́lé ilẹ̀ tó rà o lè má sòkú sí àmọ́lẹ̀ tó háyà wọ́n fún ọ láǹfààní àti lòdìgbà kan yìí ọ gbọ́dọ̀ wá ṣèṣì ẹni tó ní nǹkan lórí irú rẹ̀ bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ ṣèṣì ẹni tó ní nǹkan lórí irú rẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ tá háyà ètò dájú òun náà ní pé ilẹ̀ ọ̀padà padà sọ́dọ̀ ẹni tó ní níjọ́ kan yọ padà padà sọ́dọ̀ ẹni tó ní níjọ́ kan sáàlì wa máa gbégi sórí rẹ̀ igi mango igi kaṣú igi obì tonti kó obì ni tètè ní kọ́má sá abẹ́yẹ̀ sí mà torí wàá di fi hàn kó yẹn kọ̀ dá balance yẹn o. tọ́mọ agbègbè obì pé gbogbo igi ní sowó yàtọ̀ sí igi obì lọ́ngbọ́n yẹn ẹ igi koko ẹ wọ́n gbé sórí ilẹ̀ ńlẹ̀ sọ́tọ̀ ẹ mọ̀ pé igi yẹn bó ti ṣe dáa fúnlẹ̀ náà ló tún máa ń kó balẹ̀ báwọn igi ti ṣe dáa fúnlẹ̀ ló kwaliti lẹ̀ ajẹ́ ẹ bá háyà lẹ̀ pé ẹ máa dáko lórí rẹ̀ ọ yàtọ̀ sí pé gbégi lórí ẹ̀ o. ó yàtọ̀ sí pé màá gbégi lórí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ a gbọ́dọ̀ háyà alẹ̀ ká máa kọ́ mẹ́sálásí lé lórí ká háyà alẹ̀ ká máa kọ́ lé kí ó lé lórí pé after all ṣé mùsùlùmí kọ́ ni wá ni bàbá kọ́ mẹ́sálásí lé lórí tó burú ni sẹ́wọ̀n pé ìṣe tẹ́ẹ̀fì gbalẹ̀ mọ́ onílẹ̀ lọ́ọ̀nù ìsìláàmù ò fi fara mọ́ jàmbá ìsìláàmù ò fara mọ́ ìjàmbá ẹ̀yà àfitẹ́bà kọ́mọ́síláṣí pálí pẹ̀gbẹ́ tọ́tẹ̀ máa ti lọ ẹ̀kàn tú pálí yẹn sọ́wọ́ atọ́ka kọ́mọ́síláṣí pálí ká tú ẹ̀yin náà dáhùn sọ́tọ́ka kọ́mọ́síláṣí pálí ká tú sọ́wọ́ tó bá ti pè kíní kọ́mọ́síláṣí kínú wa anna al-masajida lillah ó ti di tọ́lọ̀ sọ́wọ́ wà removable sọ́mọ́síláṣí wà removable ẹrù kẹ tó máa dáhùn tá a lè gbé mẹsàlásì kó nbì kankan gbé lọ bòmí náà ókè à nídìí mẹsàlásì bẹ́ẹ̀ máa fẹ́ kọ́lé rẹ̀ yẹ́sẹ̀ máa ṣe láwọn lómi ìdájú wa ló máa tó ń jẹ yóò tó dẹ̀ ń kọ́ mẹsàlásì kalẹ̀ àwọn òde nídìí ẹ̀ a máa talẹ̀ yẹn ni ẹ̀yin ò rírí à ẹ̀ẹ́rìn dínà wàláì sàláì wọn bá ta mọ́sálásí ẹ gbà débẹ̀ pé bóyá a ah, ah, wọn àpètò láti ní lọ́ba ti di way out la hawla wala quwwata illa billah lórí owó òfò dájọ́ yẹ yín o tí bàbá yín bá ti kọ́ mọ́sálásí kalẹ̀ kìí ṣe tí bàbá yín wà kú tẹ́tẹ́ wà mọ́ fagbádá bọ̀ pé bẹ́ẹ̀ ta kí ni ẹ tó bẹ́ẹ̀ tẹ́kùn yín bá dán o yóò dé yẹn nítorí tó bá ti pè ní wọ́ọ̀kù ó ti di tọ́lọ̀ kò sẹ́ni tó lè ta mọ́. kò sì sẹ́ni tó lè pín wọ́n sì jogún ẹ̀ wọ́n jogún rẹ̀ torí náà ló ṣe jẹ́ pé tí wọ́n ti ń wò pé nǹkankan nínú dúkìá rẹ̀ ọ̀fẹ́ káwọn ọmọ rẹ̀ ọ̀tà ara fífi Islam ọ̀fẹ́ káwọn ọmọ rẹ̀ ọ̀tà kọ́ àwọn sọ pé kọ́ lọ sí ọ sórí ilẹ̀ bá wọ́n tọ̀ ni náà ti rí ta òkú mọ́lẹ̀. ìgbà tó bá wá yá nìsín àwọn ọmọ òkú yẹn náà fúnra ara wọn sọ pé ah bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe ah bẹ́ẹ̀ bá ti fẹ́ ká ṣe mo la fẹ́ máa gbé kiri lọ ah, ẹ̀yin náà mọ bẹ́ẹ̀ ti fẹ́ ṣe lè yẹjú ẹ̀ náà dáre la yẹn bàbá wọn nu bá sòkò nídìí kẹ́ ikú ẹ̀ fòkú bàbá yìí delẹ̀ mẹ́lẹ̀ kò sì nídìí kí wọn náà fa àwọn ọmọ sípò tí wọ́n fi máa fi ọ́ delẹ̀ mẹ́lẹ̀ sòní ìsìn kankan wà nù dúkìá rẹ ó ní dúkìá tó pọ̀ ọ wàá fẹ́ káwọn ọmọ ta ilé torí pé àwọn ọmọ tí kálukú ń bèèyàn ìrònú tí wọ́n yàtọ̀ sí ti yàn ẹ̀hìn ẹ̀yin lẹ́yìn mọ̀ pé ẹ̀ ah, kíní yìí kẹ́ ẹ ṣe torí àǹfààní àwọn ọmọ yín tẹ́ ẹ bá kú àbí òye wa àwọn ọmọ òkú ẹ̀ bàbá yẹn ló máa tó ń ṣe ohun tó wọ̀n náwó tó dẹ̀ ń ju ìyá káyé sá tó di àǹfọ̀ ẹ̀ta lẹ́yẹ ẹ̀ta lẹ́yẹ. ẹ̀yin wọn á fẹ́ gbọ́dọ̀ lẹ́sẹ̀sẹ̀ ẹ sọ pé nǹkan yẹn waqfun ala auladi àwọn ọmọ mi ló ní mo ti ń wá tọ́lọ́ ni àwọn ọmọ mi lọ́ láǹfààní ẹ̀ tó yẹ wa tó bá ti ní waqfun ni àwọn ọmọ náà ní rí tàmọ́ láéláé so gbogbo wọn ni wọn máa jàǹfààní rẹ̀ amẹ́ríkà tó lè ta òsì mọ́ waqfu kuma unchangeable òbí ẹni náà dá tó lè change it tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé nínú ọ̀nà jáde sèbù nǹkan kan tẹ́ ìfẹ́ káwọn ọmọ tàn nǹkan tẹ́ ìfẹ́ káwọn ọmọ break so àmọ́ ẹ ti ṣe wá fún yẹn kẹ́ tó kú ni o kò sì sí tọ́kàn wa pẹ̀lú pé tó tólùs àbójú tólùs lọ anything ló lè fi ṣe wá kú kó tó di kó kú wọ́n sọ pé dúkìá yìí wọ́pù lè lẹ́ àdé àwùlẹ̀ àti ọ̀dà dúró fọlọ̀ àmọ́ àwọn ọmọ rẹ ní kó ọmọ jàǹfààní rẹ̀ tòkò ní sínú pé ẹnìkan lè lọ tà á torí ẹ̀ ló ti jẹ́ pé tí wọ́n bá kọ́ mọ́sálásí pálí kalẹ̀ mọ́sálásí pálí náà wà ó lè má jẹ́ pálí gangan o ìgbà ìwọ̀n pé gbàtà sọ pé wọ́n dí àwọn kan ládé pálí èyí ti pálí o tí pé tí bá fẹ́ downgrade nǹkan wọ́n mọ̀ pé pálí wọ́n mọ̀ pé kìnnìkan so ṣùgbọ́n mọ́sálásí tí àwa kò ti paálí o ní máa ń ṣẹlẹ̀ ni pé nínú construction wọ́n máa ń kó àwọn ilé kan tó ṣe é pé wọ́n lè túká pé kí wọ́n ti gbé àwọn pílà kan kalẹ̀ pílà kan kalẹ̀ pílà kan tó yẹ pé wọ́n lè gbé ògiri kó gbé wọ́ kó tún gbé ògiri mi wọ́ bẹ̀ o kó tún gbé ògiri mi wọ́ ń bẹ̀ o ògiri kan nílẹ̀kùn lára tiẹ̀ kó tún gbé ògiri mi wọ́ lọ́nà tó ṣe pé ilé yẹn wà removable tó ahayalẹ̀ a lè ṣe bẹ́ẹ̀ mọ̀ sẹ́mi pé sọ́tà àwọn máa ń lọ irú àwọn kọ́ńkírẹ́tì yẹn á tún gbé ṣé àwọn a lè kọ́ mọ́sálásí bẹ̀ ká tún gbé ìbéèrè ni ẹ̀yin náà dáhùn tá a lè kọ́ mọ́sálásí ká gbé kúrò ládùúgbò lọ síbòmí. lọ́dọ̀ àwọn màlìkì yá àwọn á ní láéláé any message gbogbo nítorí ẹ fi kọ ìbá àjọgiri ìbá àjẹ páálí ìbá àjẹ gíláṣẹ lẹtò lẹgbẹ wọn síláṣí ni unremovable unmovable ibi tí wọn mọ wà láíláí náà ọdẹ àti wọn bá lò máa ń kọ tí wọn á di pé gbogbo àdúgbò ní ti àwọn èèyàn gbé bẹ́ẹ̀ mọ́ àbáwọn èèyàn ń gbé bẹ́ẹ̀ àwọn arí mùsùlùmí bẹ́ẹ̀ mọ́ mọ́sálásí wa ti wá fẹ́ẹ́ di nǹkan tí ò wúlò mọ́ because ìwúlò mọ́sálásí náà ní kọ́ rẹ́ ni máa sin lọ́ọ̀ nínú rẹ̀ àárín mùsùlùmí bẹ́ẹ̀ mọ́ kóò láti àṣe ìmáàmù Malik náà fi ilẹ̀ náà ni torí pé léyìí ni ilé àwọn sàhábà tí wọ́n fi sílẹ̀ tọ́jọ́ wà kù àwọn mọ́sálásí tán kọ́ lọ́wọ́ àlẹ́ tó nà jẹ́ wà kù ńgbà àwọn òtí lò má náà ló ti wà ń bẹ̀ omi wo omi ìṣẹ́kù omi ìjẹ́débìkan ẹnìkan ọ̀gbọ́dọ̀ táǹpà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ má dòní o tó bá rí bẹ́ẹ̀ dòní gbogbo ẹ̀ làwọn náà bá rí o ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ má dòní. nítorí fíkìú ti máàmù Malik tó ní ẹ̀ gbọ́dọ̀ táǹbà pẹ̀lú wọ́ọ̀kì tó bá jẹ́ mọ́sálásí kéésùn làwọn èèyàn ń Ahmed ibn Hanbal ni ń sọ yìí pé tí bíi mẹsàlásì bíi ilé kíó tó wá ń ṣẹlẹ̀ yìí pé kò sàǹfààní má bóyá nítorí pé àwọn èèyàn gbé bẹ́ẹ̀ mọ́ kíláàsì ìmáàmù Ahmad sọ yìí pé a lè tà á káwọn amówó rẹ̀ káfí lọ establish irú rẹ̀ níbo mi jó ti wúlò a lè tà á kámówó rẹ̀ káfílọ̀ establish irú rẹ̀ ń bomi tí ó ti ṣe kíni tí ó ti wúlò wọ́n ń pèlè yẹn ní istibdal al-waqf istibdal al-waqf ìyẹn ni pé ká fi wáfù ká fi pààrọ̀ wáfù. málìkù ti sọ pé rárá kò bá àmọ́ wúlò ibi tá a pàtì sínú ọjà ràmẹ́lẹ̀ ìwòlẹ́yìn náà wò pọ̀ dàgbà sí ká fi ilẹ̀ kọjá ràmẹ́lẹ̀ ni à káàtà kálọ̀ fowó rẹ̀ ṣe irú rẹ̀ náà sí bomi tí ó ti wúlò wọlé ìkìntà wa lè ta mọ́sálásí láwòrán mọ́sálásí nàá ọlọ́mọdé àwọn ò lè ta mọ́sálásí láwòrán mọ́sálásí kéèyàn má gba rẹ́kọ́ọ̀dù tí ọ̀dà láyé títí dàlùkìyàmù kílẹ̀ wá sí gbogbo ń tó ìyẹn tí ọ̀rọ̀ Ahmed tó sọ bá tí n tó lè múni ṣe bẹ́ẹ̀ bá tẹ̀lé nu o ká pé gbogbo àdúgbò yẹn kò sí mùsùlùmí bẹ́ẹ̀ mọ́ lọ́síláṣí ọkàn wà ní nǹkan tán pàtì àwọn afẹ́ tà gbogbo ń tó lè mú ni mọ̀ pé mọ́síláṣí ni látòde àti nínú mọ́síláṣí àkọ́kọ́ yí padà àbí òye wa gẹ́gẹ́ bí manara amukome gẹ́gẹ́ bí mihrab bí àìtílẹ̀ máa mú dúró mímbà amúkó mbẹ́ gbogbo kìnnì kan kọ́ọ̀pù tá a ṣe wípé akẹ́lẹ̀ màkáyìlì máa amúkó mbẹ́ gbogbo ètò yọ wájú bí olóyún yẹn amúkó mbẹ́ gbogbo ẹ̀ wà lẹ́kù kí ló dé tí àyè kan fi wà báyẹn tá a ṣe búlọ́ọ̀kù kan tá a ya kìnnì kan ẹ̀ má dín àbí kẹ́ yọ gbogbo ẹ̀ mo rò pé yé sẹ́kùtà bá mọ́tí lẹ́kùn yọ̀ọ́ dàbí gbà tí ẹ lọ warehouse mi yọ̀ọ́ dàbí gbà aha ńgbà tó bá tó wá wà báwọn látò sékè ni látò ìbẹ̀rù òní pé ọlọ́mọ̀sí wa lọ́tọ̀ ọlọ́ tẹ́ ẹ bá lọ tà á tó sì wà láwòrán mọ́sálásí tẹ́ ẹ káwọn ọ̀tá ẹ̀sìn Islam wa àwọn ní ọ̀fẹ́ rà wọ́n á lè sọ ìdílé ijó. So wọ́n lè sọ di ilé ọtí wọ́n lè sọ di ilé zina wọ́n lè sọ di ilé tẹ́tẹ́ pé ah mọ́tíláṣí ìjọsìn nù àwọn òní fẹ́ yí padà bó ṣe wà fún olè bá àfihàn pé àbùkù kẹsìn yín ìrẹ́lẹ̀ ló ṣe jẹ́ pé àwọn olówó fẹ́ kí wọ́n ń kọ́lé wọ́n tún kọ́ mọ́tíláṣí sínú rẹ̀ ó yẹ káwọn ọmọ wọn lọ mọ ọ nígbà tí irú àwọn bàbá yẹn bá kú sílé padà di tàwọn ọmọ ẹ̀yin lẹ ní dúkìá yìí o bàbá yín ló fi ilẹ̀ fún yín o nítorí dáàbì ní kíkẹ́ ẹ má taru ilé tí wọ́n bá kọ́ mọ́síláṣí sí bá o nítorí dáàbì ní kíkẹ́ ẹ má taru àwọn ilé bá ẹ̀yà àfi tó bá ṣe é ṣe kọjá pé àdèmàkéètì mọ́síláṣí ó lọ́tọ̀ kúrò nílé o lọ́nà tó yẹ pé yóò wà fírì sí gbogbo mùsùlùmí tó bá fẹ́ wá ti sọ̀láàtì. asi sì fẹ́ǹsì yatɔ yàtọ̀ tí òfin ní líǹkì má lè yẹn ma gbaná rẹ̀ tó lè ta lé o torí pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ dẹ́rù báyìí àwọn olówó tán lówó dáadáa wọ́n sì kọ́lé kalẹ̀ rẹ́gẹ́dẹ́ bí ìlú wọ́n tún àwọn sínú rẹ lọ. akramakumullah di gbé. àwọn ọmọ àtìyàwó àwọn ronú pé títà làwọn ta lé lẹ́yìn sẹ́mu kẹ́ mọ̀ fà á ni àwọn kan làwọn gbà ọ̀kan làwọn faramọ́ táwọn kan fi borí àwọn ẹja tà á wọ́n bá borí aláìsàn àbànújẹ́ ló padà jẹ́ bí mọ́tíláṣí tó wà nù lé yẹn làwọn tí wọ́n ra lé sọ di lé ẹrù káfíìrì ti fún làwọn ọsọ di ilé ẹrù ó sì tún wà láwòrán pé mẹtíláṣí náà ọba ni lọkàjẹ torí ẹjẹ àníkùrà owó bánzá owó ọjà mọ kankan ẹsìn wa ò ní gbogbo nǹkan ntí àwa sì tí ó fi jẹ pọwọ wa làbùkù fi kan Islam àgbọ́dọ̀ sí láéláé àgbọ́dọ̀ sí láéláé tọ adéṣì tó tẹ̀lé lẹ́yìn. òun náà ní ṣe níparí àdìsí wọn á ṣàlàyé pé àlàyé ń bẹ àdìsí nípa nítorí tí wàá nù àwọn àdìsí mi pé ẹ gbọ́dọ̀ háyà lẹ rárá àdìsí èwo ni ọ̀tọ̀ ká háyà èwo ni ọ̀tọ̀ ká fi háyà fún yẹn. eléyìí tí ọ̀tọ̀ ká fi háyà fún yọ ti yé wa ní ìsìn èyí tó bá kówó tí wọ́n san lórí yí háyà rẹ̀ kí sowó tó clear kí sowó tá a lè mọ gbèdéke rẹ̀ bí kéèyàn sọ fún ọ pé ẹ èrè oko tó bá jáde wọn náà gba nǹkan báyìí èrè oko kò dìbò bá jáde náà ọ̀rọ̀ àgbègbè tó bá wù lágbọ̀n tàkì ń tiẹ̀ ni ètò bá wù sálẹ̀ tèmi ni tọ́lọ̀ bá ní kí tó kì ọ́ máa wù kọ́ ìwọ nígbà kẹ tún lọ pín títàlẹ̀ àwọn náà sì lè sọ pé ńgbà tó ti mọ̀ pé títàkì ló fáwọn òòrùn bẹ dáadáa ó fagilẹ̀ síbẹ̀ ẹ pé wàhálà ọmọ ẹsẹ̀lẹ̀ tòdí àpọ̀ èwo ni ọ̀tọ̀ nínú fífi lẹ̀ háyà òun náà ní fífi lẹ̀ háyà tó jẹ́ pé owó tí wọ́n fẹ́ san lórí yíháyà rẹ̀ kò clear tíjà bá dé wọn ò ní máa tí wọn fi ṣe gbèdéke rẹ̀ eléyìí ọ̀tọ̀ àmọ́ tó bá dé kí wọn fi lẹ̀ háyà lórí pé báyìí pàtó ilé ẹ̀sán lórí rẹ̀ eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ. حديث تتلي أجل حديث ثابت بن ضحاك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن المزارعة وأمر بالمؤاجرة رواه مسلم أيضا ولا نبي صلى الله عليه وسلم أقف láti máa bẹ̀yàn lókòrò kí ẹgbàlagbà ti kú kọ́ba yín roko lórí pé èrè oko tó bá jáde ńkọ́ ẹjọ́ máa pín wọn lánàbí kọ́ ẹ sì ti rí nínú àdìsí tó síwájú pé ànábì gbà wọlé lórí àwọn èèyàn Khaybar àwọn ará Khaybar lẹ́yìn tá ànábì borí wọn tán kí ni wọ́n sọ wọn láwọn náà tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kójú káwọn máa dáko lọ fún lórí ilẹ̀ yìí gẹ́gẹ́ báwọn ṣe ń dáko lórí rẹ̀ tẹ́lẹ̀ fúnra wọn yọrọ ẹni tó bá ti borí ẹni ó ti gba gbogbo dúkìá ẹni àwọn wa fẹ́ kí àwọn oko yọ bàjẹ́ lójú àwọn tó ń ti pé kèsì tàwọn mọ́ ó ti di tànàbì sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn ń gbà yọ̀ǹda pé kànàbì ọgbà fáwọn káwọn máa bá dáko lórí ẹ̀ anábì si ló ń gbà lórí pé wọ́n gba ìdajì tó bá mú jáde níbẹ̀ yẹn anábì gbà wọlé níbi olóhùn ọ̀gbà wọlé ó là gbọ́dọ̀ ṣe tọ́takora wọn àbí ọ̀takora wọn ọjọ́ pọ̀ takora wọn ṣùgbọ́n àwọn olùmọ́ni tẹ́ bá tún ra àwọn àdìsí mi tó tún sọ pé ẹ lè bẹ̀yàn lágbàro kẹjọ máa oko báwọn náà tún ṣe wánu ẹ ní mèwó lẹ́mù ajẹ́pẹ́ tó ṣẹlẹ̀ kan anabi ti kọ́ rí ìgbà kan kọ́ ó tún ní kò burú tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé nígbẹ̀yìn gbẹ̀yìn ọ̀tọ̀ ọ̀tọ̀ ká bẹ̀yàn ló koro lórí pé èrè oko tó bá jáde bẹ́ẹ̀ kọ́ àjọmọ̀ kù. sọ́jà pé àwọn àdìsí tó sọ pé no ìgbà kan rí ni àwọn àdìsí tó sọ pé yes. àwọn lọ padà wá tó hàn wá pé kò sí ní tó burú mbẹ bákan náà wọn tún lánàá bí tún kọ fún wa láti máa háyà alẹ fúnra wa síbẹ̀ yìí náà jìrádì tó síwájú ní kọ̀pẹ́ kó jìnnà yìí hadithi Rafi' ibn Khadij tó ní tó ṣẹlẹ̀ ní pé máfìlẹ̀ háyà ó ní í ṣe pẹ̀lú ilẹ̀ tá a fi háyà tówó tí wọ́n san lórí híháyà rẹ̀ clear. yàtọ̀ sí fífi háyà tówó tí wọ́n san lórí híháyà rẹ̀ ńkọ́ tó clear kájà pé bá ti ṣe gbọ́ àwọn àdéhùn yẹn yé nu tó máa fi wá léèrè ní ìsìn kí ni ìdájọ́ ká bẹ̀yàn lókoro kó sì máa tọ́jú rẹ̀ lórí pé òun náà gba ìpín kan nínú èrè oko ńjọ́ tá a bá kó kí ni ìdájọ́ rẹ̀ nu ṣẹ̀ríà ọ̀tọ̀ nítorí ànábìgá ti bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ará Khaybar kí wọ́n lè dájọ́ kágbélẹ̀ háyà fún yẹn tọ́tọ́ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ lópin ìgbà tó bá ṣe pé owó tí wọ́n fẹ́ san fún wa ó kílíà àmọ́ tó wò yẹn ọ̀rá kílíà ńkọ́ kọ̀tọ́. ọ̀rà adékèmí wa bí ń tuntun. kí ni ìdájọ́? ká fún yàn lẹ́ran sí ká fún yàn ládìẹ sí náà ewúrẹ́ àgùtàn màálù ràkúnmí àkùkọ adìẹ mhm, kí ni ìdájọ́ ẹ̀ tá a lè fún yàn sí àbá a lè fún yàn sí a lè fún yàn sí ta ni ọmọ wa bọ̀. ẹni tá a kún sí kí á lówó tẹ tiẹ̀ ṣe à ń sanwó kan pàtó tá a máa san fún lóṣooṣù ni lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lójoojúmọ́ àbí lọ́dọọdún bàbá kọ́ àmọ́ pín ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí yorùbá lẹ́bù tó dáhùn bá fún yàn ní ewúrẹ́ sí àbábùtà àwọn ti dọ̀ mọ́ fọmọ tó bá kọ́ bí tẹni táwọn fún sìn ọmọ tó bá wá tẹ̀lé yóò jẹ tẹni tí ó fún sìn tí wọ́n máa yọ síra wọn bẹ́ẹ̀ ni tó bá tún ti bí kan ó tún ti ṣe lé ìyàwó ẹ̀ ọ̀kan náà ni èwo ni ọjọ́ owó sẹ rẹ síbẹ̀ yìí náà ẹ máa bá yẹn sin ẹran ẹ sì máa gbàgbà ẹ̀yin náà máa fún yẹn sùn èwo lẹ́rù pọ́tọ́ ẹ fi Yorùbá lẹ́gùn lẹ́rù èwo lẹ́rù pọ́tọ́ bí kẹ́ ẹ gbowó ni kọ́ hàn pé mo gbowó tẹ̀mí àbí kẹ́ ẹ máa pín ọmọ rẹ̀ náà ká gbowó ṣé fúlàní ó ti gbà bẹ́ẹ̀ ẹ dáhùn ṣé fúlàní ọgbà púpọ̀ ọmọ gbowó lórí màálù kẹ́ ẹ má máa pín ọmọ sẹ́yìn náà lè wọnú gbó náà ẹ lè dá màálù. kọ́dà gbogbo àwọn ọmọ màálù bọ́ fojú di ẹ gbédè àwọn àmọ́ àwọn fúlàní ròndó gbogbo èdè àwọn màálù làwọn gbọ́ ọmọ ròndó bá gbé igi sí káwọn màálù ọgbọ́rọ̀ sílẹ̀ fúlàní wa sọ pé màá pín ọmọ màálù ò ní gbowó ewu lẹ́mú tówó lẹ́yìn ọmọ ẹ̀sán abẹ́ pín owó ní ọgbà bófò sókè tó dẹyẹ owó ní ọgbà nítorí pé ìgbà tẹ́yìn bá fún yẹn ní nǹkan lórí pé ẹ̀jọ̀ máa pín ọmọ kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà lè máa fi ìhìnmẹ́ lọ́rọ̀ rí olùjáhàr sójú àmì ọ̀nà àti yẹ̀yẹ̀ jẹ́ àmì. ta ló fún garanti pé wà lóbi wọn inú rẹ̀ kàn lè wú lásán tí ò bẹ́ẹ̀ ọmọ kan tó bá ti bínú kò sí ní bí mi máa láyé tiẹ̀ ẹ sì ní kí fúlàní ó múta lákòókò tẹ́ẹ̀fọ́jú rẹ wo fúlàní mọ́ ẹ èpè yín gan lè kọ́ ọmọ màálù ẹ sanwó sẹ́ẹ̀rẹ̀ fún kíkálukú sinmi tóró clear owó sẹ́ẹ̀rẹ̀ tọ́ ẹ rí i pé tó ń ti ń tẹ̀sí náà kò dínà jàmbá ebi wọ́n ti máa sọ fún fúlàní pé àwọn jọ ń pín ọmọ màálù nù tí fúlàní ó tún padà kó màálù sálọ àbẹ́yìn òsì láyé sẹ́ẹ̀mà gbúrò rẹ̀ tó kù òsibí tí fúlàní ò lè rin tẹ̀dí àdáwò ọkàtí màálù kọ ni wọ́n ti ń gbúrò rẹ̀ lẹ́gbàá àkàrà ẹ̀rí pa àríire bẹ́ẹ̀ náà ní láwùjọ tiwa náà àwọn tẹ́ǹgbà kùtà fún náà. òun náà ẹjọ ń pín ewúrẹ́ ẹjọ pín àgùtà ẹjọ pín kínní yọkà sí ìjọ kan náà wàá sọ pé nǹkan ti ṣèyí ewúrẹ́ o a sì ti sáré gbé ta kó lè bá a a ẹ wá gbé ta yọ a ṣe mọ àwòrán kó fi kú ni yóò bá lẹ àwọn ni wọn máa sọ pé ibà ni fún bàbá gba màálùú tọ̀ kò lè jù báyìí lọ bàbá gbẹran wò kò lè jù báyìí lọ lóúnjẹ tí ọ̀jẹ̀ máa fún iye báyìí wà á tó lè jẹ a lè háyà láti fi dáko àbá lè háyà lẹ̀ láti fi dáko ó sì ọ̀rọ̀ nípa tá a lè kájọ pín èrè oko nígbẹ̀yìngbẹ̀yìn àbá lè gbẹ̀yàn lóko dá kájọ pín èrè rẹ̀ nígbẹ̀yìngbẹ̀yìn a rí i pé Islam wa ó so ìdẹ̀kùn fún wa láti jàǹfà púpọ̀ eléyìí tó pé àbá ní tí ìbá ti kọ́ àlọ́ jẹ́ mùsùlùmí yìí àánú ọlọ́run ń bá wa gbé látàrí pé a jẹ́ mùsùlùmí bá lálàáfíà wa kọ́ máa dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra ìsìláàmù ọgbà ju téèyàn lè fowó rà lọ gbogbo àwọn àlàyé tó wọn rí tá a lè háyà lò tá a lè háyà lò tá a Islam tó ti lè rí náà o ò lè rí nínú òwe mi tó yàtọ̀ síta àwọn mùsùlùmí torí ẹni tó bá nílùú kó gbé wá àtúnfún lẹ́kọ̀ọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹjọ́ bá níbi èrè kò sí. àkóso tó burúkú àwọn èèyàn rọra wọn lọ́wọ́ ṣùgbọ́n kò ní sí lórí pé gbà kankan táwọn yẹn bá ní nísìnyí ó kọ ọ̀rẹ́ wa láwọn kọ ọ̀rọ̀ lónìí ó tún kàn ti bàbá alágbádá ń jọkè ọkàn ti bàbá tàmẹdó ń jọkè tà kò sí tó burú mẹ ọwọ abẹ wọtẹ àwọn alẹ lórí wọtẹkù wọlé tẹ àwọn alẹ ẹtùmí wọn lọ ọdún wa ṣùgbọ́n ló kùn ìgbà tí bàbá ti sínú pé àgbò náà. wọ́n ní sọ́tọ́ kí bàbá tó ní dúkìá ó ti bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ kó tó kú pé gbogbo nǹkan mi tẹ́ jogún lẹ́yìn ikú mi tẹ́mi bá ń bùkátà àti ta kankan bẹ́ẹ̀ ń lòdì sí ṣùgbọ́n mọ́jẹ̀mú ni pé ẹ gbọ́dọ̀ ta fẹ́lòmíì tó yàtọ̀ sí fámìlì ẹ̀yin láàrin ara yín tí nǹkan kan bá kán kò sí tó ní ẹ̀ o lè ta fún bọ̀dá àbábúrò rẹ̀ àǹtí abẹ́gbọ̀n rẹ̀ àbábúrò rẹ̀ lóbìn àbọ̀kùn amẹ́mẹ́ta fara eléyìí wọ́n jẹ́ pé bàbá wọn yẹn ó ń sènà sí àfún wọn ni kìí ṣe kí ń pa wọn láti tòrọ́ọ̀tì ò lè mú ẹni tẹ́bi ń pa tó bá bẹ́ẹ̀ ta dúkìá rẹ̀ ní tó bá lówó lọ́nà ọ̀tà fún kò bá ta fún yíbò àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ sílẹ̀ ìgbà bẹ tajà ní ìsẹ́ ẹ̀ máa wojú ẹ̀ máa sọ ojú ẹjọ́ ọ̀rajà ebi ni ọ̀pá yín ibu ọba àwọn arajà ẹ̀gùn ọba àwọn arajà alùmọ́yìn kó bá ti rádà kówó wá kọ́ máa lọ ẹjẹ bó ti ṣe jẹ bàbá yẹn ọjà pé nǹkan pàrọwà fún wọn ni àmọ́ kì kà sí kẹ́mà sì takoru rẹ̀ kò túmọ̀ sí kí wọ́n takò àti bàbá náà. Alẹ́ tíkẹ́ni tíkẹ́ni. ẹni tá a fún ní nǹkan sìn àbí òun fẹ́ pín ẹran ni kò sí túláàsì ń bẹ ẹgbẹ́ ẹran yín kúrò lọ́dọ̀ rẹ̀ kò nídìí gbogbo eléyìí nígbà tí ìsìnkú ọlọ́run ló ní dandan lọ́gbọ́dọ̀ bọ́ sí mo rò pé gẹ́tì béèrè àbá yìí wọ́n lẹ́ni tá a gbẹ́ran fún ó lóun ọ̀fẹ́ gbowó títọ́ ẹran ẹran lòun ó pín gẹ́gẹ́ bí ìṣe àwọn olè ìjọba kófin ìṣẹ̀rí ọgbà bẹ́ẹ̀ yẹn jẹ́ gidi ní gáràrú wa mẹ́ ó lè bọ́dù nǹkan lórí kẹ́ran ọmọ bímọ. ṣé yìí bá wa mú ẹran yín ṣé yọ́ sàdúrà ni. gbogbo adúrú wàhálà tí mo ṣe ládùúrú ọdún yìí olórí ibú òtí ẹ̀ lè náwó sí mi nígbà tí ẹran òbí ma sẹ́sì máa kó náà lórí ẹran ní nkù ẹran òsì tí wọ́n ṣàdúrà ní kò ní ṣàdúrà pàápàá yorùbá yìí tí pé ń sàn wọn bíi ṣe ìpè fún ní kàǹsù kàǹsù ilé owó ṣe lẹ́yìn náà tó máa ń pín ẹran tọ́lọ́ ń kádàrà gbogbo ètò bá ti kílẹ̀ tó ṣe láàrin lọ́ba ti gbẹran báyọ̀ ọ̀sẹ̀ kejì ni yó <laughs> kí ni ọba ara mọ yóò bá lẹ́rù kò ní pé wọ́n lọ ń sàt ó tún sàt àwọn ẹran tèmi o ẹ tó wọ́n jẹ́ bó ti jẹ́ jàre owó lọ́gbà àríkù sọ̀rọ̀. ẹ wọ́n ní tí wọ́n kú bá wà lẹ̀ bàbá tó sì ṣe wá kù ọjà gbè ṣé àwọn ò lè ẹ bá a lè táwa kù ká fi sàgbè ọlọ́ọ̀mọdé ẹ tó bẹ̀. àmọ́ ń sọ pé mo fẹ́ fi ilé mi ti wá kù mo fẹ́ fi ilé mi ti wá kù ẹ̀yin sì mọ̀ ẹ́ kí kò ní ju ilé kan lọ ó tún wọn fẹ́ ti ti wá kù fara àta ẹ ẹ di lọ́nà rẹ̀ gbogbo wa sì lè kó sí ẹ̀níjọ́ sí. gẹ́gẹ́ bí ẹnìkan ti ṣe sọ fún anabi sallallahu alaihi wasallam pé ẹrú òun kan tó ní láyé ni òun sì fẹ́ sọ di wọ́pù. anabi ní sẹ́nìkan ò lówó rẹ̀ ẹnìkan bá lò lówó rẹ̀ ló bá sì sanwó rẹ̀. anabi sallallahu alaihi wasallam ní kó fi àwọn ẹni tí ó jogun rẹ̀ sílẹ̀ pẹ̀lú owó yìí péjú kó fi ṣe wọ́pù ẹni tí ò yókọ̀ gbọdọ̀ ràn kó o ní nǹkan míì nǹkan ẹyọ kan tó ní nànú tó wá fẹ́ sọ́ di wáfù ọlọ́mọdé ọjà bẹ ti dẹ Thank you. ṣé ọmọ yẹn nìkan ló bí ó tún bí àbí òbí àwọn obìnrin yẹn ṣé mùsùlùmí làwọn náà báwọn náà ń bá bọ̀ bọ̀ alákòlà ha wọ́n ní bàbá tí ọjọ́ pé mùsùlùmí ni lójú ayé àmọ́ tó ní tuntun bọ́ ń kọ̀rùn tó sì hàn sáwọn ọmọ irú bàbá yẹn wá kú àwọn ọmọ tó sì fi sílẹ̀ àwọn jẹ́ mùsùlùmí pé kí wo dúkìá àwọn èèyàn ràn ní sí ìbàjẹ́ àbí báwo tẹ̀wọ̀n pé mùsùlùmí èjogun káfíìn kíkọ́ máa wòran ni tí ì bàjẹ́ níbo làwọn ń gbé débi lè bàbá náà wọn ń gbé kí ló dé tá ń gbé bẹ̀ kó tó kú. <laughs> náà kò burúkú ẹ gbé bẹ̀ kó tó kú àmọ́ burúkú ẹ sẹ́kù bẹ̀ lẹ́yìn ìgbà tó kú ẹ máa gbé bẹ̀ nígbà tó ti pé ọlọ́run ọba ó bùn yín lẹ́bùn ni ẹ gbọ́dọ̀ pín nípìn ogún ẹ máa gbé bẹ́ẹ̀ gbígbà tó yẹ pé Ọlọ́run ọba mú ìwà ni tó bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan rẹ̀ tó fi sáyẹ máa lò ń lò pé Ọlọ́run mú ìwà èso ogún ọjọ́ tẹ bá ti ro kógún ni lẹ ti dáràn ilé ìjẹbù ti jẹ irú béèrè náà sìn ọ̀pọ̀ láwùjọ Yorùbá yìí ọmọbìnrin kan nìsín ó ń kojú wàhálà pẹ̀lú bàbá rẹ̀ kèésàn nìkan àtòun àti àti sísá rẹ̀ àti bọ́dà rẹ̀ wọ́n jẹ́ mẹ́ta bàbá yìí mùsùlùmí ni wọ́n ń pè kí máa lọ mọ́sálásí gan pẹ̀lú tí wọ́n á tún ti dé mọ́sálásí tó tètè dé mọ́sálásí yóò tún ti gbé alukóraní tí wọ́n máa ké kí ló tó kù ọmọ yẹn wá ní bàbá yẹn ní ògùn kan nu létí máa forí balẹ̀ fún lójoojúmọ́ ayé yóò forí balẹ̀ fún gidigidi gẹ́gẹ́ bá àwọn mùsùlùmí ti ṣe sùjúdù fọlọ́. yóò sì máa kàn kan sí lórí gbogbo ojoojúmọ́ gbogbo ọ̀rọ̀ tó má sì gbé wa bá yóò kọ́ da fáná láti wò ó ìdẹ́lẹ́ wọn ní gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìtọ́jú obìnrin mọ́kọ wa ó ní fọ́ gba àwọn ọkọ yẹn wọlé ọmọkùnrin náà mọ́bìnrin tó fẹ́ fẹ́ wa ó ní fọ́ gba wọlé àyàfi táwọn bá ta àwọn ètùtù ẹ̀dá kò kí ló tún kù mà tọ́lá ti rọ́wọ́ lọ́dá ara ń sè aha sọ ọmọ yẹn wá ti wá kó mọ́ wàhálà báyìí ni ìgbà tí bàbá yìí sọ pé ifọ̀ gbà wọn ọkọ tí wọ́n mú wá kò tuntun gba ìyàwó tọmọkùnrin náà mú wá àfikún ṣe tutù tó àwọn ọmọ sì ti gba ìsìláàmù tí wọ́n ní gidi tóbi wọ́n lọ́n ṣe máa ń ṣiṣẹ́ rẹ nu tó bàbá yìí òun á ní lójú ayé tó ń kọ́ lẹ́nu mi ò ti gbà ṣe tó ń ṣe òun ò nífẹ̀ẹ́ lomi sí so wọn á ń béèrè pé bó làwọn ti ṣe torí pé bàbá eléyìí ní ìsinyìí báyìí ó ti di nǹkan táwọn lọ́rùn bó làwọn ti ṣe kò sí wàhálà solution tó wà ń bẹ náà ní pé àkọ́kọ́ bàbá eléyìí kò sí nǹkan kan tó dà yín pọ̀ pẹ̀lú rẹ̀ ń pé bá ní fọmọ lọ́kọ kò sọ́kọ̀ kankan tí irú rẹ̀ lè fi tó kò sọ́mọ kan tó lè fi lọ́kọ tí ọmọ òjòfin tó jẹ́ yàwó lọ́dọ̀ rẹ̀ walan yaj'ala Allahu lil-kafirina 'ala al-mu'minina sabila ọlọ́run ló wọ̀n fààyè sílẹ̀ fáwọn káfíìrì láti jẹ gàba lórí àwọn mùsùlùmí mo rò pé yé wa tó ń torí délé wọ́n wọ ẹnìkan nu fámìlì bàbá mi tó ń bá jẹ́ mùsùlùmí òní òfìrú àwọn ọmọ yẹn lọ́kọ̀ tí ọba wá sí wọ́n wá ọ̀kan nínú àwọn aṣíwájú àwọn mùsùlùmí kó dúró láti fi lọ́kọ̀ lákìíṣe mà tó bá dẹjọ́ ńkọ́ mùsùlùmí làwọn eléyìí báyìí mùsùlùmí náà ló fi wọ́n lọ́kọ̀ sóńtà àti gbọ́n torí pé bàbá tán láwọn ní kìí ṣe mùsùlùmí Baba, nínú islam tó lè fọmọ lọ́kọ táwọn bá ń sọ̀rọ̀ gbéyàwó tó bá kọ ní bàbá yóò jẹ kí ni mùsùlùmí ajẹ pé àwọn eléyìí ńkọ́ ò ní bàbá as far as marriage is concerned now àrí kò sọ̀rọ̀. Kí bẹ ní àkókò kó máa bá wọn àkóso pọ̀ níbi tó máa bá wọn àtẹ̀jẹ́ ní ojú wọn ní ọ̀rọ̀ òní tí ó ní ti pẹ̀lú bí a ti máa bára wa gbé kíkì sí ìròyìn tí ọlọ́run ló ń lọ́lẹ̀. nígbà ẹ̀yin náà ti dáhùn tòlábì òfin tọ́lọ́n ti wá ẹni ìfọ́kùnmọ́ ìlà lílà ẹnìkan lẹ́tọ̀ọ́ àti sòfin àfọlọ́ méjì lọ́lọ́ ti pín òfin sí i. أني أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون هذا في مجي لوا حكم الله àti hukumul jahiliya tí o bá ti jó òfin Ọlọ́run ajẹ kó òfin ojú dúdú torí ẹ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá ń kópa nínú àǹkọ constitution tí èsì pé náà alukur'an àti sunna lè ti fẹ́ mú níta ẹ̀fẹ́ kọ̀ tẹ bá fi lè ṣe bẹ́ẹ̀ nínú ewu tó wà ó gan èèyàn lè di kèfèrí nínú ewu tó wà ń torí ẹ náà ní irú pé legislator legislator kìíní what are you legislating bàbá mẹ́kò bá àbẹ́yẹ ọ̀gẹ́ ọ̀pọ̀lọpọ̀ legislator ni wọ́n àmọ́ ńgbà tẹ́ ti dìbò gbé wọlé òun náà bá di legislator ibo fò sọ nítorí ẹ̀ gbogbo eléyìí takò fún ọlọ́run ọba ló máa ń sòfin tó bá yẹ pé ṣẹ̀ríà islam là máa ń lò yẹ́s ẹ̀rí pé gbogbo nǹkan púpọ̀ ti ń ṣẹlẹ̀ ní ẹ̀ ní bá pàdé inú alukur'an àti sunna pé báyìí ni báyìí ni báyìí ni pẹ̀lú orúkọ rẹ̀ níta àwọn mùsùlùmí náà wá sí àwọn ọmọ àṣàfihàn òfin ọlọ́run kì í ṣe pé àwọn ní sòfin ẹ̀hìn àwọn olùmọ̀ ẹni tó bá mọ̀ nípa ṣẹ̀ríà ṣẹ̀ríà bẹ̀dà yọ nípa òfin kì í ṣe pé wọn kọ́ islamic studies ẹni tó bá mọ̀ nípa ṣẹ̀ríà gangan àwọn ni ó wà lọ jẹ́ pé afòfin hàn àwọn mọ̀ nípa òfin wọ́n mọ̀ á ṣàfihàn òfin ọlọ́run nípa gbogbo nǹkan anything tẹ́ bá fẹ́ ṣe láyé ẹ̀yin ọ̀sọ̀ fáwọn tàwọn wàá jókòó tẹ máa jókòó tí wọ́n wàá sọ ike tọ̀ ìjọba ló ń fẹ́ ṣe nǹkan báyìí kí ni ti àwọn olùmọ̀rí sí sẹ́nìkan wàá sọ pé ah tó máa fẹ́ ṣe kò sí tó burú mbẹ̀ based on òfin báyìí nù sẹ̀ríà ẹnìkan sọ pé rárá òfin yẹn tó bá ṣe lẹ fẹ́ fi wò kò mú tó bá pé òfin yẹn la fẹ́ fi wò kò ní tọ́ àwọn tó sì jókòó pẹ̀lú wọn náà pé ṣàlàyé bí òfin ṣe ní tọ́ títí tí wọ́n fi dórí rìsọ́ọ̀tì kan tí ó padà máa já sí pé ìjọba ń ṣòfin ni pé ọlọ́run sọ anabi Muhammad sallallahu alayhi wa sallam bó ti yẹ káwùjọ owó rí nu mùsùlùmí pọ̀ bàjẹ́ ní nàìjíríà yìí ṣùgbọ́n kàn pọ̀ náà ni pípọ̀ tí ọ̀fẹ́ nítumọ̀ pípọ̀ wa ètò bíjọba ti ń lọ àti bórílẹ̀èdè ti rí kò rìflẹ́kìtì pípọ̀ wa rárá o kò rìflẹ́kìtì rárá o nàìjíríà fẹ́ rí ìgbà yìí àfi tẹ̀yìn ọba máa ti ń bẹ́ńbẹ́ tẹ̀yìn ti jáde kò fẹ́ẹ́ fi nǹkan kan yàtọ̀ sí kọ́ńtì àwọn kírísítẹ̀nì kọfẹ́ títí nǹkan kan yàtọ̀ sí in all aspects of life so ọlọ́run mẹ́jọ kan jẹ́ pé àkàn pọ̀npọ̀ ìyà lásán kan tó wà meaningless because wọ́n kàn gbé gbogbo nǹkan gbẹ̀yìn mùsùlùmí náà tó wá lọ sọ lórí gbígbọ́ ẹ̀ lásán because ẹ̀yin náà lè kọ̀wé ń pa rẹ̀ ẹ̀ lè kọ̀wé ń pa nàìjíríà rẹ̀ láti ìjọ tí nàìjíríà ti wà àwọn mùsùlùmí ló ṣèjọba abẹ́jù ẹ mú àwọn benefit tán mú wá fún islam ẹ mú àwọn ẹ̀tọ́ àwọn mùsùlùmí tí wọ́n mú wa fún ọ ẹ mú wa. afẹ́rọ́ lónìí nísìnyí báyìí sátọ̀dé sọ́ndé náà nísìnyí àbí ẹ̀kọ́ ni tó ẹ sì lẹ́pọ̀ afẹ́rọ́ nàìjíríà yìí ni tí wọ́n bá ti lọ síìtù bọ́ ọ̀fẹ́ bọ̀ pọ̀ ọ̀bà kí ni pàdé kírọ́ọ̀sì ni kírọ́ọ̀sì lọ́ba pàdé wọn àti kò sí kéde kírọ́ọ̀sì ni ọ kírọ́ọ̀sì kírọ́ọ̀sì ẹ̀rí pé àwọn tó ń pè ní red cross tiwọn náà yàtọ̀ sí tọ́sítù yẹn wọn ò bá gbé sáàrin wọn ò bá gbé síbi orí cross náà torí pé tàwọn red cross yẹn rí páàrin wọn gbé sí tọ́dà bíi plus but kí ni wọ́n pera red cross lẹ́yìn náà kò sí bó ti kọ̀wé tó ní nàìjíríà yìí tó o bá ti tètè pé ìṣe mùsùlùmí ò ní rí tẹ̀ o abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ o gbọ́dọ̀ pé ìṣe mùsùlùmí ẹ̀rì tí wọ́n bá ní ọmọ lọ sí interview pé ń wá sí ọlọ́mọ kò sí ọmọ ẹ̀dá mà wọ́n tọ́ ẹ pé ọmọ mùsùlùmí ni wọ́n ti ní kẹ́kẹ́ àdáde mi gbọ́dọ̀ ti kàkà di kúkú bẹ́ẹ̀ ni tó ti ń bá ti bẹ́ẹ̀ wọ́n ní smart wọ́n ní sekin tí wọ́n bá rí pé o ti má gbogbo ti má náà ló ti má ti àbí wa wọ́n sọ pé eh, if we are going to consider you I ọgbọ́dọ̀ trim gbogbo àrùn ọgbà yẹn if you are not going to take it away completely you must trim it sẹ́wọ̀n pé kírúngàn bá wà ní àgbọ̀n rẹ̀ kò ní lè kọ̀wé dáadáa fa so so that gbogbo nǹkan wọn gbà fi hàn pé àwọn làwọn ń pàṣẹ ọba wo sùsùn ní ìdíjọ lọfẹ di sọjà sọmọ káwa náà ti ọdá mà gbogbo àgbọn rẹ ọmọ dídá níbi kòǹgìrì kò tiẹ̀ tó lọ fún interview wọn bí ọdá ó ti fà tí gbogbo ọmọ dán ọ̀sá ti gbọ́dọ̀ tètè pé mùsùlùmí ni ọmọ èèyàn fẹ́ ṣiṣẹ́ ní kọ́ńpìnì kó àkókò máa tó náà wá débẹ̀ ó wá ní wọ́n ní kó wọn lọ fárùn gbà mo ní ah kí ló dé wọ́n ní because àwọn jam àwọn àdọ̀tí wọ́n lè máa kán sínú kóòkù gbárùngbà rẹ̀ ah láìláà ẹ̀ lọ́lọ́ bàbá kan ládùúgbò kan bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ó lòún rí sẹ́ òun ti ṣiṣẹ́ ní eh, wọ́n ti pè Ọ̀ṣun state ọmọ Èkó sì lò ó wá shift service rẹ̀ kíkún òun tiẹ̀ lọ́ọ́ máa ṣiṣẹ́ o kó wọ́n wá nítòsí ilé so ó wá jẹ́ pharmacist oògùn ni wọ́n mọ̀ fún yẹn bá wọ́n ti wá federal government hospital ló ti ṣiṣẹ́ ní eh, wọ́n ti pè lóṣogbo kó tó wá lọ sí Èkó federal government hospital náà ló tún wá sẹ́sì ó ní ọlọ́run ọba ti bọ́ọ̀n tí wọ́n ti ṣe interview fún wọ́n sì ti fi hàn pé wọ́n gbà wọ́n àmọ́ ìjọ tí wọ́n á ní kó wá gba letter of admission ìjọ náà lọ́lọ́run tó fi hàn wọ́n kó nírùngbà <laughs> tó fi ṣe interview tó fi ṣe gbogbo ẹ̀ wọ́n mọ̀ pé irùngbà olóṣù pọ̀ wọ́n á sọ pé àwọn ò ní fún lẹ́tà yẹn àbíkọ́ lọ fárùngbà kẹ́dà kò lórí ìjọba onáà wà ló wọn bá wọn fà á wọn bá wọn fà dójú àná wọn ní bẹ́ẹ̀ ni ẹ bẹ̀rẹ̀ sí fà ó dẹ̀ fà ẹ fà dàbújá akramakumullah kí ló dé táwa wà lù wá tí wọn mọ àti wọn àti àjòjì wọn mọ àti wọn àti àjòjì sukuu náà ni àwọn máa ń lọ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nínú àwọn lecturers yóò sì máa mọ̀ máa fẹ́lì ọmọ nítorí pé mùsùlùmí ni ó brilliant kó láti fẹ́ sílé ayé irú eléyìí tọ́mátì wa sọ̀rọ̀ ẹni kì í sọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kí wá ní ọ̀rọ̀ kí ni gánà tẹ̀fi kórìíra Islam báyìí ẹ̀fẹ́ sọ gbogbo adé ọmọlẹ́yìn ṣetán kótó di kó arílẹ̀ ayé gbé àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wọ àwọn ọmọbìnrin náà táwọn náà fi wá ya wéré kì í ṣe lásán tó ti fún wọn lẹ́skíùs tọ́lá wọn ti fi yé pé téèyàn bá máa rìn wòwò kò ní rí sẹ́ àbí ẹ̀kọ́ ni lónà bá di pé wọ́n tíkẹ́ẹ̀tì ń wọ́n ti mí jáde nítorí pé àwọn obìnrin tó wà lọ́ọ̀dì ọkọ wọn ò wọ̀ tó bẹ̀ fọ́kọ wọn tọkọ fi ń gán mọ́ wọn làwọn ń wọ̀ jáde ń títì tí gbogbo etí ń kùn wọ́n yàn màkà iná ló fi jẹ́ pé wọ́n ti brainwash ọ̀pọ̀lọpọ̀ orí àwọn bàbá bàbá tó fi débi pé tó máa rọmọ wọn tó múra nímúra islam wàhálà wọn bàjà níbi bàjà tó ju ìjọba ṣètàn ìjà lọ pé àwọn ọ̀ràn lọ sí skul torí kó lè bá a lọ di ustaz ìyẹn ọmọkùnrin tó bá ti dárò gbàǹsì torí pé àwọn wò kó ò ní rí sẹ́ láéláé wọ́n ti rora wọn pin ọmọbìnrin náà ti bá ti ń wọ jìlúbáàbù tó ń wọ kínní kan wọ́n mọ̀ wò pé ọ̀fẹ́ sunwó náà ni nítorí pé èrò tiwọn ni pé kíni ẹni bá ń rìn wòwò ni ó tó gbogbo ẹ̀ ń bẹ nu ghazwul fikri ilé ìtàwọn ọ̀tẹ́ ẹ̀sìn islam ṣe fẹ́ ẹ̀sìn islam a gbọ́dọ̀ tají jàmá a gbọ́dọ̀ tají ẹ di islam yín mu ẹ má sọnù tèmi báyìí insist tí wọn náà báyìí insist wọn padà di ẹni tó jẹ́ pé wọn gbà yín láàyè pẹ̀lú islam yín náà lẹ́fì máa ṣe ilé ayé náà yín náà máa rí sẹ́ tí wọ́n bá ti débì kan wọn náà gbọ́dọ̀ jà fáwọn ẹni tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ nítorí pé àǹfààní kí gbogbo kálukú wà ní mínísítírì kọ̀ọ̀kan wọn náà jà fáwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ tẹ̀wọ̀n káwọn sọ wọn sọ̀rọ̀ àwọn kó kọ́ọ̀sì yẹn náà ní ìsìsẹ́ bí díẹ̀ díẹ̀ làwọn náà wọ̀ bẹ̀ bàtà wọ̀ bẹ̀ náà ní kó kọ́ọ̀sì bẹ̀rẹ̀ tó ẹ̀yin náà gangan fúnra ara yẹn gbọ́dọ̀ struggle fún Islam tó ká mọ́ra ní ambassador of Islam wherever you find yourself kèsì pé wàá fi Islam sẹ́gbẹ́ kan ọmọ nílé ayé lẹ́yìn ṣe báyìí tó kponu mi ọmọ sọ pé àwa náà ti serú rí nígbà tá a jà fún Islam àdẹ̀tí wàá rí pé ní ìtàn ọlọ́run ló kọ́nà jà ẹ̀ ẹni sẹ́láì máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ institutions tí ó jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ lecturers yẹ kó wọ́n ran ìlọsíwájú ẹ̀sìn Islam lọ́wọ́ àwọn náà ní a tún gbọ́ bó ti wọ́ gẹ́gẹ́ bíi mùsùlùmí tá a mọ̀ mùsùlùmí tá a tún fi ọ́sìpò wa aṣíwájú nínú ọ̀rọ̀ islam nínú sùkúù tiwa yìí báyìí tó o bá sọ fún wa pé nǹkan kan islam ni we are ready to comply. wọ́n á ń bi léèrè nípa hijab is it part of islam? ó ní no la ilaha illallah ó sì fi fàkóbá fáwọn ọmọ ọlọ́mọdé ni ní institution yẹn ni. ṣé kí ló ń fẹ́ sọ fọ́lọ́njọ́ gbẹ̀dẹ̀ àkùyàmọ̀ náà rí? lórí owó òfò èèlò gan lọ ń gbà tọ́jú ọ lójú àwọn ọ̀sọ́ pé wọ́n yọ ọ̀sẹ̀ fàkẹ́ máa wo báwọn èèyàn ṣe máa ń sílẹ̀bù ara wọn fúnrọ́ wọ́n tún pọn ilé ní pé tí wọ́ tó bá ti sọ pé ara Islam ni àgbà wọlé àmẹ́bí wọn kọ́ ń gbà mí má dọ́ pé ìyàwó ti ju agbára tiẹ̀ lọ sinmi ní irú ìyàwó wọn náà ń wọ̀ jáde ok why tí ó jẹ part of Islam táàtì rí kíyàwó rẹ̀ ó lò wọ́n máa wò pé question tí ó tẹ̀lé ni. oríṣi eléyìí ẹ̀dá kù àfojú di ẹnibọdì ìgbàgbọ́ wa sì pé pẹ̀lú ọlọ ó ṣe é ti kọ́ bẹ́ẹ̀ nu yín ẹni tó president Nàìjíríà kò o àwọn ẹni tí ń dì í wọn ò fi wọn dáa jù yín lọ bí wọ́n ṣe bí àwọn náà ń jọ kàn tọ́lọ̀ wọn bá bá kọ́ kan lọ́la kí ni nǹkan tó ṣe tí wọn náà bá wà ń bẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń dipò mú lónìí yẹn aburú tó ṣe wọn ìsàlẹ̀ ló ti bẹ̀rẹ̀ wọn wà islamically oriented wọn ò mọ islam rárá ni ó kọ lásán ni ìgbà tó bá ń wákò náà wọn máa ń di ó kọ mùsùlùmí gbogbo orú ọ̀rọ̀ tẹ́yìn gbọ́ yìí wọn láǹfààní àti gbọ́ rí kódà gan ojú inferiority náà fi máa ń wo islam láti bẹ̀rẹ̀ ayé wọn. pèsè àwọn mùsùlùmí lè jẹ́ nǹkan gidi àwọn àfáàfá rẹ̀ rí àwọn àfáàfá ẹ mọ owó táwọn ọ̀lẹ́ńtẹ̀ láàfá àwọn akẹ́kọ̀ọ́ àpò àwọn afá mùsùlùmí nù akẹ́kọ̀ọ́ àpò náà bá rí lẹ́dà akẹ́kọ̀ọ́ tí ọ̀rẹ́ àfọ àpò akramakumullah ẹ̀yin ní ìsẹ̀ ń gbọ́ Islam ẹ sì máa kí ni tí ó ti wá òkè ìgbọ́dọ̀ má lọ rí pò kan lọ́la kọ́ wá yarú wọn o. wọn náà wọn sọ after all ẹ igi kan lè dágbó ṣe níbi tá a dẹ̀ wá yí báyìí àdúrà àwọn tá a dẹ̀ ṣe kíní kíni ẹ̀yin ti wá kọ̀ báyìí ẹ̀yin ti fẹ́ yẹ ẹ̀dẹ̀ pẹ̀ ṣe mọ̀ yín pé bí gbogbo wọn náà ṣe wà ní tí mùsùlùmí náà wà gbogbo ibi iṣẹ́ tí ẹni tí èsì mùsùlùmí bá fi lè lọ jẹ gọ́vnà nìsín gbogbo àwọn ẹlẹ́sìn rẹ̀ ni ọ̀dà mọ̀ pé táwọn òun sì bí ṣe ń ra bọ́sìsì fún wa ìní ọmọ gbé wọn lọ sí Jerusalem sí àwọn mùsùlùmí kọ́ sẹ́mi pé ńgbà náà ni wọ́n sọ pé ó ti wo lẹ́ẹ̀ máa ṣe lẹ́ẹ̀ máa gbá àwọn ẹ̀yìn náà rí la ilaha illallah ẹ́ wàláì musibatu ok sẹ́rù àwọn ọmọ náà lẹ́wọ̀n máa expect pé Islam kan à ń sọ̀rọ̀ implementation of Sharia nírú àwọn stéètì wa yìí kò nídìí kẹ lọ federal náà nínú àwọn fẹ́ dá customary court sílẹ̀ federal lọ́ba wọn dání asẹ́ni tó jẹ́ kó wà lọ́wọ́ gọ́vnọ̀ tí gọ́vnọ̀ bá ní mo fẹ́ ṣe kò sẹ́ni tí ò yẹ ẹsẹ̀ rẹ̀ tọ́ ọlọ́wọ́ bá mẹ́ni tí ò sí wa àmọ́ ní títà wà yìí kọ̀ dájú kọ̀ dájú tí olú ti jẹ́ pé àwọn mùsùlùmí gan tí yọ̀ọ́ bá jẹ Islam èyí tí máa jẹ ìsìláàmù nítorí sábàbí wọn máa pọ̀ ju kó jẹ́ pé ẹni tí èsì mùsùlùmí lọ́wọ́ àpò lọ torí délé ẹ̀yin náà lọ́la fẹ́ẹ́bí tá a sọ àrùn ẹni ká pín èrò wá gan ẹni kíkọ́ náà yọ àwọn ẹni ńláńláńlá jáde nù yín tẹ́yìn wá ní mission ìfẹ́fẹ́ ṣiṣẹ́ fún ìsìlá èsì kówó oṣù owó ọlọ́run ọba ti garanti ti kálukú òní eléyìí ò ní ìdíkọ́ ẹ̀pin láàmú ayọ̀ àdáàtì ẹ̀ríkẹ́ náà ní kálukú sì ń strọ́gù fún tí ọ̀yẹ́ká strọ́gù fún là ń eléyìí ti wà garanti sòṣùgbọ́n kí ni ẹ fẹ́ ṣe é lẹ̀dọ̀ la gbẹ̀ǹdà kìámà kí ni tẹ́yìn náà fẹ́ ṣe ó lè jẹ́ pé gbèríko kaná fi ọlọ́tún ti ṣe títà wọn náà jẹ́ ambassador of Islam gbogbo tí wọn náà mọ̀ nípa Islam bóyá wọn lọ́ọ́ la ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n fi ní wọ́n náà bẹ̀ẹ́ so bẹ̀rẹ̀ látòrí ìgbà tó bá ti lọ bẹ̀rẹ̀ service ibi tí wọ́n gbé ọ lọ tó o bá sáko ń bẹ̀ o ó ṣeéṣe kọjá pé wọ́n lọ́ọ́ ṣe sábàbí tẹ́lómi ní ọ́fíìsì Islam ní gbèríko tí wọ́n bá gbé ọ lọ wọ́n á gbé ọ lọ lẹ ibo mùsùlùmí méjì lọ́wọ́ àgbogbo òlu káwọn kó tún lẹ́ experience oríṣi mi torí de ilé ẹ̀mẹ́jẹ̀ àgbàgbé Islam gbogbo ń dà máa ń ṣe káwọn pé owó ilé ayé eré lásán yìí ipò ilé ayé eré lásán yìí ṣùgbọ́n kí la fẹ́ sọ fọ́lọ̀ nípa gbélé ayé wa sí kò ní bàbá rà ìsìláàmù nídìí wa ọlọ́run ló mọ tó ń fẹ́ fi wá ṣe ń dáadáa tó fi ní ká jẹ́ mùsùlùmí yorùbá tẹ̀mọ̀kọ́lọ̀ ẹlẹ́dàá wa láàánú ìbáraẹni táwọn tẹ̀yìn rọra yín púpọ̀ ẹ̀fẹ́ mọ̀ pẹ̀ ọlọ́run ló mọ dáadáa tó ń fẹ́ lò yín fún ọlọ́run bó sì lò wá fún dáadáa sọ ẹ jẹ́ káwọn náà gbìyànjú tá a bá lè ṣe lọ síwájú ó fi bá islam tó fi bá àwọn mùsùlùmí bíi kíbi tí wọn bá wà kọlọ wọn bá kó fún wa sí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu